من يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد عباد الله يقول الله عز وجل في كتابه العزيز يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم وقال في آية أخرى يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا يأمر الله عز وجل الرسل عليهم, عليهم الصلاة والسلام ويأمر من بعدهم عباده المؤمنين بألا يأكلوا إلا من الحلال ولهذا ثبت عن النبي صلى الله عليه وسلم أنه كان يدعو في كل يوم وبعد أدائه صلاة الفجر كان يتضرع إلى الله عز وجل ويقول هذه الدعوات اللهم إني أسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا رزقا طيبا حلالا كان النبي صلى الله عليه وسلم يسأله الله عز وجل في صبيحة كل يوم ألا واعلموا أن لطيب المأكل والمشرب وللحرص على الأكل مما أحله الله فوائد عظيمة وللأكل من الحرام واعتياد ذلك مضارا كبيرة ومن فوائد الأكل من الحلال دوما أنه سبب لجلب البركة في كل الأعمال ولذلك قال النبي صلى الله عليه وسلم في حديث صحيح البيعان بالخيار ما لم يتفرقا فإن صدقا وبينا بورك لهما في بيعهما وإن كذبا وكتما محقت بركة بعيهما ومن مضار الأكل دوما من الحرام مما حرمه الله عز وجل أنه مانع من موانع الإجابة الآكل من, الحل... من الحرام يدعو الله عز وجل ولا يستجاب له ثبت هذا أيضا في حديث صحيح في قصة الرجل أشعث أقبر يرفع يديه إلى السماء ويقول يا رب يا رب قال النبي صلى الله عليه وسلم ومأكله حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب له عاذني الله وإياكم مما حرمه الله عز وجل وسهل لي ولكم طرق الكسب الحلال والأكل دوما من الحلال adúgbọ́lọ́ dọ̀lú ọba wa àlékún kí ọlọ́run àtàánú rẹ̀ kọba ọ̀gá wa annabuwa muhammad sallallahu alayhi wa sallam àti ó gba àwọn ará alé annabi àtàwọn sọ̀hábí annabi àti ogbẹ́ tí bá ń tẹ̀lé lánà annabi náà tí ó fi dìjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹ̀yẹ rúsìn ọlọ́run nínú àwọn àṣẹ tọ́lọ́ ń pa èmi àtẹ̀yìn nínú alukur'an karim káké díẹ̀ fúnra wa ń bẹ̀. olùwàníyà ayyuhalladhina amanu gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ ló ń gbọ́ tẹ́ jẹ́ múmi ní òdodo tẹ́ ń kírun tẹ́ ń gbáwẹ̀ tẹ́ ń lọ Mẹ́kà ọ̀dọ̀wọ́ yín o kúlú min tayyibati ma razaqnakum. ẹ má jẹ́ ọ jẹ́ pé gbogbo nǹkan jíjẹ ọlọ́ni ẹ̀ sàṣàjẹ́ èyí tó ń ṣe ní halali fún yín òun yẹn jẹ o àti ọlọ́run kọ́dà irú àṣẹ yìí náà kú mọ́ olúwa pa àwọn ọ̀gá àwọn àwọn anábì ọlọ́run ar-rusulu alayhimu salatu wassalam ya ayyuha ar-rusulu kulu mina tayyibati wa'malu salihan kọ́dà ọlọ́run ọ̀yọ̀ àwọn anábì ọlọ́run kalẹ̀ ọlọ́run lẹ́yìn anábì ọlọ́run ẹ̀yìn òjíṣẹ́ ọlọ́run bá àti yọ̀ǹda fáwọn tó tẹ̀lé yín àyọ̀ǹda fẹ́yìn náà nta bá ṣe ní halali tá a ṣe lẹ́tọ̀ọ́ tí èyí ṣe haramu òun nìkan nìkan yìí náà jẹ. òun lọ́jọ́ jẹ́ pé nínú ẹ̀gbà wa hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n lọ nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo juma tá nẹ́bí bá mọ́júmọ́ tọ́ba ti sálámà àwọn àṣùbà tó wọn àṣùbà àjọ náà tán ànábì ò lè ṣe kọ́ mọ́ ṣàdúrà pé allahumma inni as'aluka ilman nafi'a ọlọ́ndàkùn ìmọ̀ tí ó wúlò ní ogun mi wa amalan mutaqabbala iṣẹ́ tó tẹ́wọ́ gbà ní ojú ẹ̀ńsẹ́ wa rizqan tayyiba wa rizqan halal gbogbo ní tí ń bá ti jẹ́ àti ní tí ń fọwọ́ ara lé mi jẹ lásìkí ọlọ́njọ́ jẹ́ halal mẹ́jẹ̀ ń jẹ́ haramu ànábì máa tọrọ rẹ̀ ń jojúmọ́. sallallahu alayhi wa sallam. eléyìí fi ń yé wa pé èyí tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tàn sínú rẹ̀ lónìí àbá bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn aṣájú o àbá bẹ́ẹ̀ lọ́dọ̀ anẹ́bùwa Muhammad sallallahu alayhi ìjọlọ ń yìí ní halali àbóṣe ní haramu kí mùsùlùmí ọmọ máa béèrè ọmọ máa wádìí àbí tí ọba bọ́ sí lọ́wọ́ ni ò ní jẹ àfọwọ́jì ọba dọ́wọ́ rẹ̀ ní etí síná eléyìí ṣe wa mùmíní o òun lọ́lọ́run fi pa wa mùmíní láti ẹnu al-Qur'an al-Karim kulu min tayyibati ma razaqnakum ntọ́ dáa ntọ́ jẹ́ tọ́ ntọ́ jẹ́ halali òun nìkan ni kẹ́ jẹun láyọ̀ ń dá fún yín. bàbá wa wò ó ǹjẹ́ àǹfààní ń bẹ ń halali ǹjẹ́ ewu ń bẹ ń bi kéèyàn haramu bẹ́ẹ̀ ni yàtọ̀ fún pé ni ọba jẹ halali ọtẹ láti ọlọ́run ọlọ́run sì ní kí fẹ́ ni ọba tẹ láti rẹ̀ táwa náà mọ̀ inú tọ́lọ̀ fi sanwó lẹ́sàn-án òní kó kókó wọn sálì jẹ́ náà ọlọ́mọ sàṣẹ̀ alọ́mọ àlìjẹ́ náà àmọ́ lẹ́yìn yìí òun kọ́dà láti ń bí yìí àǹfààní ń bẹ gbọ́dọ̀ ń bá ní kí ìwọ ọmọ ìyá mi tó ń gbọ́ mi kọ́ bẹ̀rẹ̀ látòní lọ ọmọ iye ìjẹ àtìmú rẹ àtowó rẹ ọmọ iye wò pé ẹ dákun ti halali lélẹ́yìí àbí haramu inú tó kó bá wa lórílẹ̀‐èdè wa dòní òun là ìmọ̀ yàtọ̀ halali àti haramu gbogbo ẹ̀ là ń celebrate lẹ́yìn bá ti lówó nísìnyí gbogbo bí ó ti rí ó ní ó dé èèyàn pàtàkì ó dòun ní ọmọ pàṣẹ ní fámílì kọ́dàbọ́jọ́ méje ọdẹ ni tí wọ́n máa wọ́n máa gbùrùrù wọ́n máa sùrùrù ńlé rẹ̀ ládùúgbò ọdẹ ni tí wọ́n máa pè ẹ wá lọ́njì mọ́sálásí afẹ́kọ́lé kéwú afẹ́ra bọ́ọ̀sì lé kéwú. kọ́dà wọn ó ṣe mọ̀lúdì wọn ó fi ẹ́ńfílóòpù ránṣẹ́ sí gbogbo eléyìí ni òjíkẹ́ni tó ń jẹ haramu ọmọ pé ibi òun wọ̀ dáa àmì jama mùsùlùmí àṣìṣe látọ̀dọ̀ ọlọ́run o ọlọ́run ọ̀yọ̀ǹda kí wọ́n jẹ ìwọ bó tilẹ̀ wù kó kéré ma halali lọ́lọ́run yọ̀ǹda ká jẹ ká mu ká nínú àǹfààní kéèyàn máa wá lo òfin ọlọ́run yìí kọ́ máa ṣàṣàjẹ kọ́ máa sọ tí ó jẹ àti ní táwọn ará ilé rẹ̀ ó jẹ àti ní tí wọ́n mu àti ní tí wọ́n wọ̀ àti ní tí wọ́n nà á. òun ni pọ́lọ́ máa fa àlùbáríkà sí wọn àbá tóun bá fẹ́ náà. ọ̀tọ̀ ni kó wọ́ pọ̀ ọ̀tọ̀ ni kálùbáríkà wọnú owó ọ̀tọ̀ ni kí dúkìá pọ̀ ọ̀tọ̀ ni kálùbáríkà wà inú tọ́lọ̀ máa wò kí máa fi fàlùbáríkà sí nǹkan tèèyàn òní kéèyàn jẹni tí ń sọ àláàlì pé ah, ẹ dákun èmi ò lè jẹ eléyìí wọ́n lè wọ̀ ni ah, èmi ò lè serú owó báyìí wọ́n lọ́lọ́wọ́ ọ̀fẹ́ èmi ò lè gbárù owó báyìí wọ́n ní haramu ni. inú àwọn ewu tí wọ́n ń bẹ ń bi kéèyàn ọmọ máa sọ kílẹ̀ tán kílẹ̀ wọ̀ yàtọ̀ fún ewu tàmì rẹ̀ náà rí láwùjọ kò síná kò sómi kò sójú ọ̀nà kó ni ó sàkí ẹnìkan ti kó ntọ́gọ́rùn èèyàn ọ̀nà gbogbo wa náà sì ń ké péjà ẹ̀ka rè láyé ẹ bá wa mọ́sálásí gbogbo ntọ bá wa dé bí a bá wa dé yìí nàìjíríà ǹjẹ́ halali ni ǹjẹ́ haramu ni àmọ́ yàtọ̀ fẹ́ lọ́mọ pé nínú tó lè ṣokùnfà kọ́ ọmọ ara wọ́n sọ lọ́hùn gbogbo tó ń béèrè nìjí òfin dán lóhùn haramu tó ń jẹ́ ńbẹ́ńbẹ́. anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi lárakùnrin kan onírìn àjò ó ṣe wàhálà gbogbo ara rẹ̀ mú kú kọ́dọ̀ tẹ́wọ́ sọlọ́hún gbogbo ń tọ́lọ̀ máa wò máa yàn láti fi sànú rẹ̀ kó pèsè rẹ̀ anabi ni wọn ké pọlọ́n pé ya rọ́b ya rọ́b ànábì nípa anna yustajabu la ọlọ́run ní dá lóhùn o èyí bóòlù ọlọ́run ó sì dá lóhùn ànábì ní wa ma'kaluhu haram haramu ní jẹ wa mashrabuhu haram haramu ní mu wa malbasuhu haram aṣọ tó wọ̀ ni aṣọ owó haramu lè rà á mélòó nínú wa ló lè bọ́ ta nísìnyí. nínú musulmi la ń wí mọ̀ ti kẹlòmí musulmi tó mọ̀ pé ìṣirò ń bẹ láti àmọ̀ pé a ẹ̀rí léyìí bó ti mọ̀ yìí ẹ̀tọ́ mi ni èmu nǹkan ní nǹkan mẹ́tẹ̀mí ìṣòwò tọ́lọ́wọ́ yọ̀ǹda kí n rówó ń bẹ̀ jíjẹ lọ́nà haramu mélòó ni tá a máa ni àwọn kèfèrí kùrẹ́jì kọ́dà àwọn mọ́ńbí eléyìí bẹ́ẹ̀ bá dé káàbà lónìí nílé ọlọ́run ẹ rí i pé káàbà lẹ́rùgùn mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ tọ́jẹ́ bí skú àtẹ̀wò ni ẹ wà á rí bí ẹ̀mí sàkù kan tán rárá yọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí ìtàn ńlá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ haramu àti halali ló fà á kàábà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ àbí bó ti yá mọ̀ anabi ibrahim aleyhi salatu wa salam láti jọ̀hún jọ̀hún òun àtànẹ́bí ismail wọn kọ́ kàábà káànẹ́bí ò tó dé sallallahu aleyhi wa sallam àgbà ńlá omi àgbàrá kan wá dààmú gbogbo ilẹ̀ lárúbáwá lọ́nà mẹ́ka kọ́dà owó apá kan nù kàábà tá nàbí ibrahim kọ́kalẹ̀ lógiri kàábà alayhi salatu wa láti jọ́ọ̀nì náà kọ́dà àwọn tí ń sọ́gbọ́n wọ́n mọ̀ pé ilé ọlọ́run ní kàábà gbogbo wọn wá pẹ̀lú àwọn pé ah, wọ́n bá gbélé ẹnìkọ̀ọ̀kan wa ló wó àmọ́ ní máa wo báyìí ah, ilé ọlọ́run lọ́dà wó yó ẹ̀yà jẹ́ àtúnmọ́ o. àmọ́ o tẹ̀mọ̀bílẹ̀ ọlọ́run lélẹ́yìí gbogbo ẹni tí wọ́n bá dáwó síbẹ̀ owó halal ni ọ̀dá o tọ́ra àwọn náà mọ̀ pé ẹni àmọ́ àwọn àwọn àwọn dá yàtọ̀ halali lélẹ́yìí haramu lélẹ́yìí wọ́n ní wọ́n wá mú wa èèyàn bá ní mílíọ̀nù bàbá yìí pé one thousand lọ́dà lójú pé eléyìí ò rújú nítorí nẹ́nẹ̀ halali ni wọ́n ní gba wọn kó gbogbo owó ìjọ owó ìdánbá ní káwọn dá sí yẹ̀pẹ̀ ntí wọ́n lò tí wọ́n yẹ mọ kábà nwaa wọ́n owó yìí ò lè kábi tó yẹ kí ìgànná kábò dé wọn ni ah, a nínáwó haramu sílẹ̀ ọlọ́run ẹjẹ́ àwọn ibo ni owó halali ká àwọn kẹfẹ́rí nu o inna lillahi wa ile ilayhi raji'un. ní mùsùlùmí ọmọ yàtọ̀ kí lọ́lọ́run fẹ́ kí lọ́lọ́run ọ̀fẹ́ mọ́ gbogbo nǹkan ní jíjẹ. wọ́n ní ẹja wọn ń bolówó aláàlẹ ọ̀ka níbi ilé ọlọ́run. sẹ́rí bí tó biri kàábà wà lágbẹ́rin lẹ́gbẹ̀ẹ́ bíi tí sẹ̀mẹ́sà kù tí mo wí ní wà ibi owó aláàlẹ dénú. àmọ́ yẹ kọ́ kọjá bẹ̀ ọyọ kọ́ba bíi sẹ̀mẹ́sà náà. wọ́n wá ní tó kú mbẹ̀ ni pé àwọn onífowó haramu kọ́lé ọlọ́run o àmọ́ àṣẹ àmì kalẹ̀ fáwọn tí wọ́n máa bọ̀ kí wọ́n mọ̀ pé ó yẹ kí káàbò dé àyìn o ó débẹ̀ tẹ́lẹ̀ kó tó wó àmọ́ àlọ́ halali tí ó lè dé ibẹ̀ àti fẹ́ náwó haramu sí ọlọ́ àwọn kèfèrí nù kí ni wọ́n wí mùsùlùmí tọ́jú ọmọlẹ́yìn anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́nkọ́ mọ́sá sàánú èmi àtẹ̀yìn ọlọ́nkọ́ sí ọ̀nà halali rọrùn fún wa ó ṣe haramu ní ta kórira rẹ̀ bí ìgbẹ́ orúbẹ̀lì ọ̀la wá wà ní ayé àti lálùkìyàmà. aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimin fastaghfiruhu innahu Mm-hmm. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وصلاة وسلاما على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أيها رسول الله قرنقا halali tó gbọ́dọ̀ yàtọ̀ fún haramu tá a gbọ́dọ̀ mọ̀ níbi ń tá a jẹ níbi ń tá a mu níbi ń tá a nà níbi ń tá a fi pọ́ńtù àwọn ọmọ wa pé wọ́n ń lọ kẹ́kọ̀ọ́ àsàkásà tó kún ayé lónìí ni pé gbogbo owó olówó owó haramu lẹ́lòmíì fi rán ọmọ ńlẹ̀wé ọmọ ń ńlẹ̀wé ọlọ́ọ̀fọ́ kọ rẹ̀ sí pé òòlù bíi iṣẹ́ torí قال النبي صلى الله عليه وسلم كل جسد نبت عن صحف فالنار أولى به Ànábì ní gbogbo tí ó bá wù lára ọmọnìyàn ikùn lọ́yọ ni ẹ̀kẹ́ lọ́yọ ni ojú ní ń dán ni mẹ́sàn-án pẹ̀lú Ànábì ní bàbá ìpẹ́ haramu ní yọ dán lójú ọyọ fanaru awla bi iná lọ́tọ́ ti dùn kan ní ìlọ́lọ́dọ̀ ọlọ́run torí náà ẹ̀dá fún jama mùsùlùmí ẹ̀dá máa ń tà ń ṣe o lẹ́yìn bá ń kírun tí ń gbààwẹ̀ kó fi èsì tí ń jẹ o kó fi èsì tí ń mu o gbogbo ọ̀ràn tí halali tí haramu bá fi ń wọlé tọ̀ ìyọmọ ìyá mi mùsùlùmí dákun lọ́ọ́ di látòní ọlọ́run ọ̀fà àlùbáríkà sí ba halal rẹ̀. ẹ̀ wá rí ibi alọ ayédè lónìí ànábì náà ti sàsọ́lẹ̀ rẹ̀. صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء من الحلال أخ من الحلال أخر أم من الحرام أنا بنبدا فود أو يوم الباي ما تنزلوني وفني توفى بكتا ما تنزلوني فلا بيها بان بيه نسوى لجاه أما إلا إيجاي إيدو أما تقوم بنيو أرين تنزل بيه Yeah. yeah. nàìjíríà ní ẹlòmí o tún máa dún ẹnu ní nàìjíríà yìí kí ló yẹ kún tí jẹ haramu èyí tó wí fọlọ́ọ̀nù láti yàmà àbí pé nàìjíríà ló gbé fọlọ́wọ́n yọ̀ǹda rẹ̀ tó gbogbo àwọn ẹ̀tàn táwa náà mọ̀ pé kò dábì kan ẹja sí ẹ̀ ní gbé skéèlì ara maka sọ́tọ̀ ó gbé skéèlì ara nàìjíríà sọ́tọ̀ bọ́bá dàlì torí kùránì àti súnà kan ló fi ránṣẹ́ sáwà àti kéèlì kan lọ́lọ́run ó lò fún gbogbo wa gbogbo à ń tanra wa ni aa nàìjíríà yìí aa kò sí ọgbọ́n rẹ̀ bó lè yan ṣe ní jẹ́ haramu ìwọ ni ọmọ rẹ o òkùnkùn ò ní kùn kó nínú ọmọ manuel àmọ́ àwọn jí òfin haramu kówó wọn dùn ní wàláyé ọlọ́run ti ń pàdé ohun rẹ̀ fún wa mo mọ olówó olówó kan olówó ńlá ni lẹ́kọ̀ọ́ fúnra ẹ̀ lọ́fẹ̀ẹ́ náà rẹ̀ sọ fún mi gbogbo wọn tí wọ́n jọ ń sòwò kan máa wò dá ah, ọgbọ́n wo ní ń dási ọgbọ́n wo ní ń dási wọ́n sì mọ̀ pé kì í ṣẹni tí ń sóògùn. wàláyọ̀ jẹ́ òfin mi ò ní ńjọ́ tóun ti pinnu pé òun ò ní yáwó ní báǹkì fún wọn lọ san íńtírẹ́sì bóun bá sì kówó sí báǹkì òun ò ní gba íńtírẹ́sì ń ńjọ́ òun lọ́lọ́run ti sí ní àgbègbè táwọn yìí bọ̀ wọn ò mà sí ni wọ́n máa wá wò ó pé ó ní tí ń jọ wọ́n lógún náà nígbà òní jáwó gbogbo wa adúrú adúrú àwọn àwọn tí ń trading billion gbogbo àwọn làwọn mọgbọ́n táwọn ń dá sí báńkì ó fọ àwọn lélẹ́yìí bàbá yá àwọn náà rọ san interest ló lẹ́sàn ó ní wàhálà ìjọ tòun náà máa ṣe tẹ́lẹ̀ àmọ́ ń jọ́tọ́ lọ́n ti bẹ̀rẹ̀ sí ní sílẹ̀ tí gbogbo wọn wá ń yanu yìí òun ni jọ́tọ̀ ń pinnu tó ń gbọ́ wá sí pé olúwa ọ̀fẹ́ rìbá o olúwa ọ̀fọ́wọ́ ilé o kọ̀fí o fún yàn kọ̀fí ọgbà ìjọ náà lọ́lọ́ pàdé ohun rẹ̀ fún ọlọ́run bẹ̀rẹ̀ sí falbarika sówó rẹ̀ eléyìí láìpẹ́ ni iṣẹ́ mi náà mà ní. torí náà ni ó jẹ́ kí n pàkíyèsí lẹ́nu wọn bá díẹ̀ gbogbo wa ní òǹkàlùkù kọ́ lọ ronú èyí tó bá rú ọdójú lọ béèrè ẹ̀dá kò sí hàlá lílélẹ́ lọ́nà sí rẹ lọ́nà òwò rẹ ọ̀dà mi bá mọ̀ lówó àwọn owó kan bẹ haramu ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi ló ṣiṣẹ́ tí ń ṣiṣẹ́ lábẹ́ nìkan ọgbọ́dọ̀ gbẹ̀bùn gbogbo ẹ̀bùn pé wọ́n bùn mi lélẹ́yìn ní níbi tó ti ń gbowó oṣù anabi ní haramu. yẹn bá bùn ọ lẹ́bùn ọwọ́ wa sọ pé tọ́ ẹni ọjà yín tó pé tán tó fún mi náà ni bọ́ bá yọ̀ǹda nìkan ló dìjẹ́. torí náà kó lọ bá ọ̀tọ̀ bá yí ọ alìṣàlálù àwọn ọ̀nà hàn kò ní àwọn náà mọ̀ àwọn ọ̀nà kan hàn ọ̀hún ti mẹkaníìkì wọ́n gbé mọ́tò wá bọ́ oní àkíní tó ti mọ́tò yìí ya ẹ padà wá lọ́tún láyé o ẹ ra gbá ẹ ra wo ẹ ra kòkó bàbá àsásùn ó sì mọ̀ bí wọn ò ní ra gẹ́gẹ́ wọ́n mọ̀ wá gba àgbéyàn bá sọ bá ń fún àwọn òní sanwó gidi owó gidi kọ́ òun owó haramu ni torí náà ọ̀rọ̀ haramu ti ń ta lè dókòó yàn tá máa wá sí láwa wẹ́ owó ọ̀rọ̀ yẹrẹ wò ni o àmọ́ mo fẹ́ emphasize ọ̀kan tó kálé tó kákó láwùjọ wa lónìí tọ́lọ́hún ò ti yọ̀ǹda wa huwa riba òun lówó èlé interest ọ̀n gbà ní àbọ̀nfúnyà olúwa subhanahu wa ta'ala ń lọ lọ́n tó kìlọ̀ kìlọ̀ ọ̀rọ̀ ẹ má gba rìbá ẹ má gbowó èlé ẹ má sanwó èlé wọn náà lọ sí alukurani rẹ bọ́ bá délé suratul baqara chapter ẹlẹ́ẹ̀kejì ní ó ní aya 279 olúwa ní fa illam taf'alu fa zanu bi harbin min Allahi wa rasul ọlọ́ni bá wọn bá kìlọ̀ ọ̀rọ̀ ìbá ọ̀rọ̀ owó èlé ọ̀rọ̀ íńtírẹ́sì fún yín tẹ́ ẹ̀ kú ń bẹ́ẹ̀ ọlọ́ni ẹ múra o ẹ̀fẹ́ bọ́lọ́wọ́ àtànẹ́bí rẹ̀ jagun ta ni òun ìnirú ogun bẹ́ẹ̀ kò sí torí náà kéèyàn máa ti ń tara bọ̀ aa business mi yìí ó ní the expansion aa àwọn yòókù mi náà bí wọ́n ṣe ń ṣe nù kó wá ní oròjọ ọjọ́ lálùkìyàmá o. àdáwò ṣe ń ṣe ń bẹ ni pé gbogbo ọkọ bá ti pọ̀ àdáwò ni ìwọ kọ́ na àmọ́ wo ló ti rẹ̀ that's a fact gbogbo owó tó bá ti pọ̀ wàlá ìwọ kọ́ na mélòó lọ́ọ́ jẹ dé kú láyé àmọ́ gbogbo èyí tí ó dé má káàkiri ní táwọn kan ná lẹ́yìn rẹ wọ́n lọ dáràn rẹ̀ láì fi àmà ó rojọ́ ẹ̀ ó sú rẹ̀ kí là ń wá sí. aa ní à mo ti di business man ńláńlá kò ṣeé ṣe ká má lọ gba interest kò ṣeé ṣe ká má san interest ronú tó fi bọ́ láì fi àmà o pàtàkì jùlọ mo ti wí nì ẹ̀yin olówó kí ni ń dẹ́rù báyìí owó tó bá ti pọ̀ jù wọ́kọ́ náà o àwọn kan ní ọ gbádùn ẹ lẹ́yìn rẹ àmọ́ wọ́n lọ dáràn wọ́n ló sí rẹ̀ torí wọ́n ló kó jọ torí náà yan ọmọ ìyá mi mùsùlùmí ẹ̀rọ rọ íńtírẹ́sì èlé ọlọ́run òfin ibìkan lóhun yọ̀ǹda o bó ti jẹ́ haramu more than a thousand years ago bẹ́ẹ̀ náà lọ jẹ́ haramu dòní bẹ́ẹ̀ ni ó jẹ́ haramu dídí ọgbẹ́ni alìkìyàmà kí ló wá dé kódà tíṣà sùbẹ́ẹ̀bù ń gba lónù ń gba twenty thousand àbí thirty thousand àbí forty thousand báńkì wa bá a pé a lè yá yín ní two hundred thousand ọ̀tẹ̀wọ̀ gbà á pẹ̀lú àìmọye àdẹ́wọ̀ ewu tọ́pọ̀lọpọ̀ wọn náà rí ń bẹ́ẹ̀ ìyá ńlá ni fún ọlálìkè yàmà. àwọn báńkì ń kiri ilé oníkálukú wọn ń kiri ṣọ́ọ̀bù yín kiri nísìnyí nígbà táwọn náà tà. àmì ẹ̀dá fún jàmá mùsùlùmí ẹni ọba jẹ́ mùsùlùmí lọ ka àyà sọ́rọ̀tù bákọ́rà tí mo kà fún ọ lọ bẹ̀rẹ̀ láti àyà 275 ọkà dé 280 inú al-Qur'an al-Karim chapter 2 gbọ́ntọ́ lọ sọ ń pọ̀ ọ̀rọ̀ ìbá gbọ́ntọ́ sọ ń pa interest olúwa yọ̀ǹda o tọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí àwárí ẹni tí ìtàǹgù yóò ti yẹ alhamdulillah dáa èmi ò ní lọ ibì kan kọ́dà ní lọ cooperative pé mo fẹ́ yáwó tó lélẹ̀ nu kò sí yàtọ̀ ń bẹ o kọ́dà àwọn kan náà gbéra wọn kalẹ̀ àwọn ò cooperative wọn báńkì àmọ́ bàbá yáwó yáwó làwọn náà iye báyìí ló fi kún gbogbo ẹ̀ náà haramu ni o gbogbo ẹ̀ haramu ni o àtiwọ́tọ̀ ń yáàyàn tó ń gbèlé àtiwọ́tọ̀ lọ yá tó ń san èlé fa'zanu biharbin minallahi wa rasul àdéhùn tó wá ṣẹlẹ̀ ni pé àwọn tí wọ́n jòkó tí ẹ gbowó èlé ẹ sanwó èlé yìí láwọn tí ẹ ṣe mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn tí wá kẹ́kùn pé wàá ṣe ń wọ mùsùlùmí létí ọwọ́ àdàbí ìgbà tí wọ́n ń sọ fún wa pé ẹ̀ẹ́n tẹ̀ẹ̀bẹ́ jẹ rìbá ni ẹ̀ mú rìbá tẹ̀ẹ̀bẹ́ jẹ owó èlé ni ńgbà bá kó mẹ́kọ̀ọ́ fún yẹn gbé ẹ̀ ní mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ń gbé ìbá mu lónìí bí ọ̀jẹ̀ gbá àwọn náà pè ní rìbá mọ́ wọn ò pè ní íńtírẹ́sì fún ọmọ àmọ́ wà láì bọ́ bá ti jọ ńtọ́lọ̀ ló wọn ọ̀fẹ́ èèwọ̀ ni ní ó má pẹ̀lú díẹ̀ wá fún yín kíkó wá náà lọ ronú ká mọ̀ pé ọ̀rọ̀ rìbá ò o nínú ńtọ́lọ̀ ọ̀kọ́wọ́ kékeré mú ni o dọ́lọ́hún fi ń pé wọ́n bá yàn jagun àtànẹ́bí ẹ̀ sallallahu alayhi wa sallam. ọ̀pọ̀lọpọ̀ lónìí báńkì ó sọ fún ọ pé ìgbọ́dọ̀ wa náà lè máa kówó sí kò sí problem bí owó yín bá tán ẹbẹ̀ ní skul ẹ̀sà gbàkàntì yín wọ́dọ̀ wa ẹbẹ̀ ní ilé iṣẹ́ kan ẹ̀sà gbàkàntì yín wọ́dọ̀ wa bákàntì yín bá ti wọ rẹ́ẹ̀dì ẹ̀ máa náwó lọ ẹ̀ máa gbowó lọ nígbà owó bá dé àwa náà wá sí kíni a wá yọ owó wa òun ni wọ́n pè fún ọ ní overdraft gbogbo overdraft ní báńkì rìbá nàìjíríà ọ̀nà rìbá ni o torí pé wọ́n lọ ní mọ̀ wọ́n náà tó ń fún ọ ní statement of account rẹ bí bá yọ ní one million one million tí wọ́n yọ o yọ wọ́n bá fa yọ o torí náà ẹni tí ọba mọ̀ kí hmm, gba interest overdraft mo ṣe àdàkí ó lè lọ́mọ mi ń fẹ́wọ́ yàtà yorùbá ẹ̀rí náà àwọn ọ̀nà tí mo ní àwọn tí ò fẹ́ kọ́ náà àlìjáná rọrùn fún ọ pé tó o ní gbọ́ ò ní jẹ́ ìbá ní àpò ìbá máa gàn mí fún ọ gbé mu. nínú àwọn ọ̀nà ẹ̀kọ́ ìbá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ náà ní dánwò lónìí wọ́n níjọba ń ta bọ́ǹd ìjọba ń ta treasury bond fúnrẹ́ ọmọ mùsùlùmí ní ìrà lónìí gbogbo bọ́ǹtì gbogbo treasury bill ti central bank haramu ni rìbá ni torí pé tí ń jẹ́ bẹ́ẹ̀ ni pé wọ́n ti mú iye báyìí wá wọ́n fọn tákàdá pé iye báyìí la gbà wọ́n ti sọ fún ọ pé iye báyìí ní ọmọ ilé iye báyìí ní kọ́pọ̀n rẹ̀ kí ní jẹ́ rìbá bẹ́ẹ̀ wọn ọ̀bá jẹ́ rìbá àmọ́ wọn ò pé ló kọ rìbá mọ́ torí náà nínú interest tọ́lọ̀ wọn yọ̀ǹda fún wọn mùsùlùmí òun ni bond òun ni treasury bill. báńkì ń fẹ́ lómi ní credit card lónìí ibẹ̀ máa ń lọ amẹ́ríkà ibẹ̀ ń lọ dubai ẹ bá débẹ̀ ẹ kàn máa yọ káàdì ẹ máa fi rajà ní. gbogbo ti ń jẹ́ credit card ọ̀nà ẹ̀kọ́rọ̀ ìbá ni o ọ máa náwó tí ò sí lákàntì rẹ̀ níjọ́ wọn bá gbà wọ́n gbèlé bẹ́ẹ̀ káàdì tó rọrùn tọ́mọ mùsùlùmí jí ṣe wọ̀ ní báńkì tọ́lọ́mbá yọ̀ǹda kí ó lò òun lè jọ ń pè debit card nínú owó rẹ bí atm card, rẹ náà ló ti máa múná ọba sì ti ná tán tánu àmọ́ ẹgbẹ́ afún yín ní credit card ẹ máa náwó tó sí lákàntì yín inú àwọn ọ̀nà bẹ́ẹ̀ bá jẹ rìbá ẹ mọ̀ rìbá ni. gbogbo àwọn eléyìí ó lè má kan ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń gbọ́ ẹlòmíì lè gbé jẹ́ ní wọn báńkì irú mi ni wọ́n fún credit card irú mi ni overdraft bẹ́ẹ̀ ni èyí tó kàwọ́ náà ń bẹ ọ̀pọ̀lọpọ̀ tí ń bàjẹ́ lónìí ẹ̀ ń tọ́nà àjọ dídá ẹ̀ ń kó sínú rìbá o ẹnìkan lọ́wọ́ bí níbẹ̀ ọláwọn máa dáwó mo ní kí nìkan náà ọláwọn máa ta àjọ àwọn máa ra àjọ nílàlàyé à ń ta àjọ à ń ra àjọ ọ̀ ń dájọ ten ten thousand o sì mọ̀ pé bọ́ bá pé mẹ́wàá hundred thousand nu ẹlẹ́ẹ̀kẹ́ wá ní oṣù kàn ọ́ ọwọ́ á da ọdún mẹ́fà oníbi owó wọ́n lẹ́yìn alájọ ẹ wá sọ pé ó da inú ẹ̀yìn jẹ̀mọ́ alájọ ta ni ó ra àjọ mr lamayin ẹni tí wọ́n bá wá rà wọ́n wá pí òpin ó dè ló tọ́ dá ó mẹ́fà tí wọ́n dá mẹ́fà ten ten thousand àwa náà mọ̀ èyí tó jẹ́ fifty thousand naira àmọ́ ẹni tí ó bá ra o bó bá mú fifty thousand naira wá ìtumọ̀ ẹnu sẹ̀ríà òun ni kò yá ní fifty thousand ọgbà sixty gbọ́dájọ́ bá kàn èlé náà nù torí ẹja sọ gbogbo ọ̀nà tí wọ́n fi ń tilẹ̀ fún rìbá tí wọ́n ti ń do rẹ̀ fún yín ẹ ní jẹ́ rìbá ẹ mọ̀ rìbá kò sí yàtọ̀ nínú jíjẹ àti mímú rẹ̀ lọ́dọ̀ òní mo fi lè jọba kù tí òye ọ̀wọ́ náà lọ béèrè o ẹ̀rú náà àwọn ọ̀nà ẹ̀kọ́rọ̀ rìbá ọ̀pọ̀lọpọ̀ lónìí ẹnìkan gbé bísínẹ́sì bí online àwọn ah, ní kí n bá ti lè mú hundred thousand wá oṣooṣù wọ́n máa fún mi ní five five thousand wọ́n máa fún mi ní ten ten thousand gbogbo ọdún wọn bá ti ń dára sí profit fún rìbá ni. wàhálà lọ́hùn bẹ́yà wàhálà rọ̀mọ̀ rìbá ọlọ́run níyàtọ̀ ń bẹ ní òwò àti rìbá tó ń kọ̀ fún yín kí ni yàtọ̀ ẹ̀ òun ni pé tí ń gbówó mi pé àmọ́bíjì ọlọ ìmọ̀ kó lé ìmọ̀ kó dí bọ́ bá lé alihamudulilayi ǹjọ́ bá dí àjọ faragbá àmọ́ gbogbo òwò tí wọ́n bá pè ọ́ sí kẹ́ ẹ mọ́ wọ́rì kọ́dà láàrin oṣù mẹ́jọ ẹ ti gba gbogbo owó yín kọ́dà ẹ ti rí iye èlé báyìí bí wọ́n bá pè lélẹ́rè fún ọ ọmọ mùsùlùmí jìnnà sí o. ẹ̀rí àwọn ọ̀nà òun téèyàn fi lè mórí bá kọ́dà bí ọ̀jẹ́ òsì yàtọ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run òun ni forex ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí náà lọ́ta ara bọ̀ yóò náà lónìí ń ra currency online ń ra bitcoin ń ra míì náà òfin nínú sẹ̀rí àti gbogbo owó tá a bá fi exchange currency ní ìyàtọ̀ fowó tó kan mọ́jẹ̀mú méjì ni bọ̀ bá fẹ́ kó sínú rìbá wọ́n bá ẹ pé ru owó kan náà ni náírà sí náírà kò gbọ́dọ̀ dúra wọn lọ kọ́dà bí wọ́n kó wíwórí kalẹ̀ èyí náà ń bẹ nínú tọ́pọ̀lọpọ̀ ń kó sírí bá o alówó tuntun aní mint tààtà fún yín àmọ́ bẹ́ẹ̀ bá gba mint hundred thousand ninety nine láàfún yín o owó owó tẹ̀síwá náà nù owó zembo iṣẹ́ kínní gbogbo ìran owó tó bá ṣe pé owó kan náà ni wọ́n àìsí wọ́n pààrọ̀ ara wọn kó lé o. àbí abẹ́ sanwó àìjá sẹ́yìn lówó nígbà tẹ́ ẹ̀ ní kéńjì yìí àmọ́ bàbá rẹ̀ bá seven hundred naira ninety nine lẹ́gbàá o ògbé ọ̀nà rìbá ni o. òun fóònù lọ́wọ́ káàdì tẹ́mọ lẹ́nu ńgbà tó ọ̀ràn kan ilé fóònù ń polówó pé a lè yọ ní kírẹ́dìtì o kò pé lẹ́tà àmọ́ yẹ báyìí ni o ayọyẹ báyìí nínú tọ́ san ó gbé ọ̀nà rí bá ní ọlọ́run ọ̀fẹ́ mélòó lákàánú ẹ̀yìn adípèlé ẹ̀dàkùn jẹ̀má mùsùlùmí èyí tó bá kù sí òye wá ẹja súnmọ́ àwọn ẹni ọlọ́run tó mọ̀ ń pẹ́ o ẹja bẹ́ẹ̀rì ẹ̀dàkùn gbogbo ọ̀nà àláàlí ẹ̀dúwẹ̀ ẹ̀fún mi eléyìí ń gbà ǹjẹ́ àláàlí ni ǹjẹ́ haramu ní ẹ̀sàlàyé rẹ̀ eléyìí ni ó mú yàn là ọlọ́run o ni ó má lùbáríkà wọ sí tó ń kálukú ń ṣe o ọlọ́mọsáfà àlùbáríkà ṣiṣẹ́ wa. ẹ̀rí ọ̀nà haramu ọ̀nà halali bá ti wí ọ̀pọ̀ ọlọ́mọdé anífìnnú haramu. ẹ̀yin obìnrin ẹni ìdí àdúrà àwọn ọkọ yín lọ́wọ́ ẹjẹ́ ń sọ̀tàn báwọn obìnrin jẹun láyé alimamu ahmed bin hanbal àtàwọn sálàfù tó ti lọ nínú tàtọ́ lákọọ́lẹ̀. rọpọlọpọ obìnrin lónìí òun ní tí ọkọ rẹ̀ ẹ̀yìn náà lọ gbowó ẹ̀yìn náà lọ yá bàbá akíní jò ní ẹ mọ̀nà fi ra mọ́tò ní ẹ̀yìn náà béèrè ẹ̀rí wọn ti pààrọ̀ lé wọn. àwọn obìnrin rí wọn ní bọ́bá di láàárọ̀ táwọn ọkọ wọn bá tán jáde lọ bí iṣẹ́ wọn wọ́n wàá fọ àwọn lásọ báyìí pé ìrẹ́ ọkọ mi dákun jíjáde lẹ́ ń jáde lọ yí àwọn ọmọ ibi tẹ́ẹ̀tì rówó ọlọ́run ó jẹ ta o ọlọ́run ó fàlùbáríkà ṣiṣẹ́ yín o àmọ́sẹ̀ mọ̀fáwọ̀ ọmọ àbáyín lọ àmọ́ ẹbẹ̀rù ọlọ́run o ẹbẹ̀rù ọlọ́run pẹ̀lú tẹ́ mú wálé tá a jẹ wa inna la nasbiru ala al-ju' wa la nasbiru ala a lè ṣe sùúrù lórí ebi àmọ́ a lè ṣe sùúrù lórí iná o báwọn obìnrin rẹ ti fáwọn ọkọ wọn ní every morning wọ́n máa ń lọ bí tẹ́nu Ewo ni orin wo ni wọ́n Anyị na sọ́kọ̀ rẹ létí lónìí ẹ̀yin náà gbọ́dọ̀ bẹ́gbẹ́ pé o ah interest wọn yín wọ́n bá jẹ́ nǹkan náà lọ gbà rí i pé ni náà pé ó le fáwọn ni o olúwa wa ẹ bi obìnrin ó fi lára yín àtọkọ àtàwọn ọwà ń bí ọ̀nà halali àti haramu ẹmẹ́ tí wọ́n ń ti kùtì o ìwọ ọkọ̀ tọ́lọ̀ ń bá wá gbàgbé wọn obìnrin tí ó ti ọ̀ ń ti kùtì náà kìí ṣe ṣúùsì lọ́dọ̀ ọlọ́run pé ìyàwó mi ló ti mí o mọ́tara rẹ o òun kálukú ni ó ṣèṣirò ṣe tiẹ̀ òun ó díya kó tì ọ́ ìwọ ó díya kó gba títí ọlọ́run kọ́ mọ́tà sàmìnà gbogbo wa allahumma sọ́rọ̀ mọ́ nasọ̀rọ̀ hada dín wàkúlélàhùn mọ́ mọ́ اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم انصر إخواننا المسلمين في كل مكان انصر المضطهدين منهم والمظلومين منهم في كل مكان اللهم انصرهم على أعدائهم أعداء الدين وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين استووا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 والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى فنقرئك فلا تنسى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى يتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤمن يؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر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

وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ليس لهم طعام ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لابية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله